صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار دعوة بفن الله وضع أترى صلاة فن النبي ومحمد gbogbo àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń dẹ́sẹ̀ lé ìlànà ànábì tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. gbogbo àwa mùsùlùmí ètò àdéhùn yóò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé ní ìjeje tí mo ṣàlàyé pé pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba nínú Ramadan yìí gbogbo ọjọ́ náà ni ètò yìí máa wáyé pẹ̀lú ògùn ọlọ́run ní aago márùn-ún sí aago márùn àbọ̀ ní Royal FM ninety five dot one ní Ìlọrin níbí so abẹ́lọ́run kí o ṣe nírọ̀rùn bákan náà Ah, ẹrú ọlọ́run tí ó ṣe agbátẹrù ètò yìí tó ṣe pé òun ní ọ̀sán owó rẹ̀ kọ́lọ́n kó bá wa san wọ́n ní olóore kọ́lọ́n kó dúpẹ́ fún wọn. gbogbo wa ni a kí láwọn mùsùlùmí lápapọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé olúwa ọba ni ó pa wá ní àṣẹ rẹ̀ ẹ̀sìn náà ni rọmọbọ́ọ̀nù jẹ́ àrọmọbọ́ọ̀nù àrọmọbọ́ọ̀nù àwòṣàrò rọmọbọ́ọ̀nù àwòṣìyàmù rọmọbọ́ọ̀nù àwọn rọmọbọ́ọ̀nù yìí ìbáàdà ìjọsìn ni olúwa bá pè é fún wa wà lẹ́yìn ìsàkóbà kò kí ń ṣe ìyà kò kí ń ṣe ìnira kò kí ń ṣe ìhánilémà. E ẹ̀rí ọlọ́ọ̀ba ó ṣe ní ìbádà fún pé báwo ni màá ṣe mà wípé ǹjẹ́ ẹrú mi lẹ̀ ń ṣe lódodo ǹjẹ́ olùtẹ̀lé tèmi ní ní òdodo náà ni gbé kalẹ̀ ǹjẹ́ ń bẹ̀rù ara nǹkan tí fi gbé kalẹ̀ tolú ọba tí ń sọ pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ni ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun olúwa ní gbogbo èèyàn onígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún yín ọ̀ràn èèyàn lólúwọ́ bá pè yẹn ni pé nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa ṣe wọ́n ní ń jẹ́ ọ̀ràn èèyàn kàmá kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàṣẹ ṣíbẹ̀ fáwọn tí ó ti káwá ó ti ṣáwájú yín náà ẹni pé àwọn àlùmọ́ nẹ́bí sallallahu alaihi wasallam nìkan kọ́ ni àkọ́kọ́ ń gba àwẹ̀ ṣe rí Ramadan tí a ń gbà yìí àwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ẹni pé àwọn salafu salih àwọn sahaba tí Ramadan bá ti dé inú wọn máa dùn ní wọn máa yọ ṣẹkẹṣẹkẹ ẹrí ṣubí ló ti máa rí pé ṣé wọ́n ju àwọn ẹni yìí báyìí ǹjẹ́ orí bí wọn báyìí ṣùgbọ́n sì ni ẹni tí ó bá là tí o rí bí àwọn sọ̀hábà yẹn jọ wọn kó jọ wọn ní ẹ̀sìn kó jọ wọn ní ìwà ẹ̀rí kó jọ wọn ní àdìsọ́kàn kó ẹ̀rí Umar ibn Khattab radiyallahu anhu tí Ramadan bá dé báyìí ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu Umar yóò ní marhaban bi mutahhirina min adh-dhunub marhaban bi mutahhirina min adh-dhunub àwọn máa ń sọ pé ah máa wulẹ̀ máa rọra o ẹni kí wọ́n máa welcome oṣù Ramadan níta àwọn arígbóyìí sí ni pé bi mutahhirina min adh-dhunub Umaru ni àà ah, ah, ìwọ oṣù tó ṣe pé ọmọ ń fọ ẹ̀ṣẹ̀ ara wa dànù oṣù tí ma ń fọ ẹ̀ṣẹ̀ dànù marhaban bi mutahhirina mina dhunub yẹn ni pé iṣẹ́ tó ṣe pé ma ń fọ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ọmọ ènìyàn bá ṣẹ̀ tí sábàbí rẹ̀ yóò fọ dànù lónìí anabi sallallahu alaihi ń sọ pé ah, gbogbo ẹni tí Ramadan bá bá láyé من أدركه رمضان ولم يغفر له اللهم فبعده gbẹ̀ntí rọmọdọ́nù bá bá láyé tí wọ́n ṣe pé ẹni yẹn kò tibẹ̀ kó tiẹ̀ rí àánú ọlọ́run ọba kó rí àforíjì ọlọ́run ah ẹni yìí ọlọ́run mọ́ṣà lérò ẹni yẹn jìnnà yányán lè jìnnà sí kẹrẹ so jùbẹ́rẹ́lù ló ṣépè bẹ́ẹ̀ ànábì sí ní amín tó náà ni àwọn mùsùlùmí a gbọ́dọ̀ máa ń tà ń ṣe ká máa ń tà bẹ̀rẹ̀ lónìí yìí ká máa ń kàtà bẹ̀rẹ̀ lónìí yìí alhamdulillah olúwa ní kí oṣù náà kódà nílọrin àyàn rí oṣù rẹ tẹ́tẹ́ rẹ tẹ́tẹ́ lánàá tó ṣe pé kódà ẹlòmíì tí ò rírí láyé ọlọ́run fi ṣe kò ń gẹ rírí oṣù yẹn ní àná pé ah ẹ̀yin náà wo oṣù yìí lókè òye ń bíbẹ̀rẹ̀ àwẹ̀ tá a bẹ̀rẹ̀ kìí ṣe pẹ̀lú òǹkà ìsáàbì kankan àbí fálákì kankan a rẹ̀ pẹ̀lú pé oṣù rọ̀mọbọ́ọ̀lù ọyọ ó pé so ó pé twenty nine ní ibòmíì ó sì yọ oṣù yọ arúsù lánàá dẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ adúpẹ́ so bí Umar ṣe máa ń sọ nìyẹn yóò dé marhaban báwọn náà ṣe gbọ́dọ̀ ọmọ rí rọmọdọ́nù sí ìyẹn o ṣe ọ̀pẹ́ tó bá rí pé nǹkan tí ó fo ẹ̀ṣẹ̀ òun mọ́ rèé ǹjẹ́ yóò tún máa kó sínú ẹ̀ṣẹ̀ míì nílẹ̀ kò ní koríbọ ẹ̀ṣẹ̀ míì mọ́ o kò ní koríbọ ẹ̀ṣẹ̀ míì mọ́. so Hafsa radiyallahu anha tó jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam tí ó jẹ́ bíntu Umar ọmọ Umar tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí rọmọdọ́nù bá ti dé ọ̀hún tó máa sọ ni pé yá habasa ibadatun. wà ánànà ìmọ̀tún ó ní ah, ọmọ ìdá o tó ṣe pé èèyàn ma ṣe ìbáadà tó ikú yẹn ti wà lójú oorun ẹ̀sìn lẹ́yìn ó máa sìn tó yẹ kó sùn ni ọ̀rùn náà ní báwí wọn ó ní fọ̀sọ́ ìm fi lẹ́yìnlẹ̀ yìí wà nàhárì yìí fi ìbádàtì ó ní ẹni tó ń jẹ́ aláwẹ̀ nínú oṣù àwẹ̀ Ramadan àtòru àtọ̀sán yóò máa sìn ويستجاب دعاؤه في صيامه وعند فطره ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ nígbà tí ó bá ń gbààwẹ̀ lọ́wọ́ àti nígbà tó bá fẹ́ ṣínú وهو في النهار صائم ẹni tó ń gbààwẹ̀ Ramadan lọ́sàn-án yóò máa gbààwẹ̀ صابر yóò ṣe sùúrù lórí àwẹ̀ yẹn وفي الليل نائم أو طاعم شاكر وفي الليل طاعم شاكر tó bá wá di ní òru ẹwà rí ẹni yẹn tọ́ìm yóò jẹun yóò sinú ṣáàkìr yóò dúpẹ́ fọ́lọ́wọ́ ọba torí pé ó ti rí ládá sọ gbogbo àwọn mùsùlùmí ẹ̀rọ jẹ́ káwọn nìkan fi ojú wo oṣù àgbọ̀dọ̀ rí sí ìnira àgbọ̀dọ̀ rí sí ìbínú àbí ìyà àbí ìfaranini Allahu Akbar àgbọ̀dọ̀ rí síbẹ̀ kọ́dà kò gbọ́dọ̀ rí nínú ẹ̀mí wa torí pé kí ni eléyìí máa fi ṣe mọ̀kọ́démọ̀ náà torí pé ẹ̀sìn wa ìyẹn ni pé al-Islam ní tó bá jẹ́ mùsùlùmí yajibu alayhi an yashkura Allah ala ni'mati al-Islam wal-iman kí ni tẹ̀ kọ́kọ́ máa dúpẹ́ fọlọ́run pé mo jẹ́ mùsùlùmí mo ń jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́ ọba mo ń jẹ́ ẹni tí ó ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba kí wọn kọ́ máa dúpẹ́ fọ́lọ̀ ọba náà torí pé kí ni ìjẹ́ mùsùlùmí oore kan ní tí kò sí oore tó tó kò sí oore kankan tó tó so oore tó ju owó lọ ni oore tó ju ipò ayé lọ ni oore tó ju gbogbo nǹkan tí yẹn máa ní lọ ni tómi ènìyàn bá ní owó ẹ̀rí ó bí ọmọ ọkọ ilé ó ní ọlá ẹ̀rí kò wá sí Islam lára rẹ̀ ah fata òun kúlè ṣe gbogbo nǹkan kúlè shay'in fatahu kullu shay' gbogbo nǹkan lọ́bọ́ fẹ́ nìyẹn ẹnìyàn ò ní nǹkan kan àwọn tó bá ṣe pé ọmọ ènìyàn ẹni fatahu al-mal kò lówó kò kọ́lé kò ní ga kò ní go kò ní gbádùn ayé kankan walakin la'ul islam ó wà ní islam ó ní iman faqad haza kulla shay gbogbo nǹkan náà lẹ́nìyàn ti ní. mẹ́lẹ̀ka kúlẹ̀ṣẹ̀ gbogbo nǹkan lẹ́nu yẹn ní tòun náà ni pé islam ẹ̀sìn tó rọrùn púpọ̀ jù ni náà ni umuna aisha radiyallahu anha la àdéhùsì yani ibnu abbas radiyallahu anhu رضي النبي صلى الله عليه وسلم أي الأديان أحب إلى الله فقال النبي صلى الله عليه وسلم الحنفية السمحة wọ́n ní ẹ̀sìn wo lẹ̀sìn táà lé lẹ́sìn tó dáa náà ẹ̀sìn wo lẹ̀sìn wọ́n bí anábì sallallahu alaihi wasallam anábì ní al-hanafiyya ẹ̀sìn mímọ́ ni ẹ̀sìn tí kò lẹ́bọ nínú oníyẹ al-hanafiyya kò sí gbogbo ẹ̀sìn láyé tó yàtọ̀ sí Islam tí kò lẹ́bọ nínú tó bá ń ṣàlàyé rẹ̀ fún ọ̀wọ́ náà padà gẹ́t pé ẹbọ bẹ̀rẹ̀ kò sí ẹ̀sìn yẹn tí ò náà ni ó fi mọ wá dùn ẹni tí ọlọ́run bá ní kó gbọ́ islam yé pé ah, ah, ẹ̀yin wo lẹ́yìn mùsùlùmí náà tó fẹ́ máa ṣe yìí tó fẹ́ máa ṣe yìí so kí ló fẹ́ máa fa ìmú nǹkan kan wà ní ẹ̀gbẹ́ ọlọ́run ìmú ẹ̀dá kan sí ẹ̀gbẹ́ ọlọ́run ìmú ìtọ́lùwọ́ bá dá láti mọ fi kẹgbẹ́ ọlọ́run ọba so yóò mọ adóyìn ilé ìlànà pé ní àṣírí náà ni àwọn afọ́ ọmọ wa àwọn afọ́ súnà wọ́n máa wá gbogbo tí wọ́n máa takò nítorí kí ni ẹfẹ́ làwọ́sà ẹni pé ẹfẹ́ dàrú ẹfẹ́ da ẹwà ẹwà ẹwà islam yẹn ẹfẹ́ dàrú nù so islam anábì ni alhanifiyya asamuha ẹ̀sìn yìí lẹ́sìn mímọ́ asamuha tó wá rọrùn kai islam ẹ̀sìn tó rọrùn ni àfi àwọn tí wọ́n ń dá ní tí ìṣara rẹ̀ tí wọ́n ń jí omi ọlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń lẹ̀ mọ́ ọ̀nà jẹ́ kí ó dàbí pé bọ́yá máa pé áá ah, ah, sí islam náà lélẹ́yìí islam ẹ̀sìn tó rọrùn jù ní ẹ̀sìn tó rọrùn jù ní ẹ̀rí pé nígbà tí olúwọba tó ń ṣàlàyé ọ̀rọ̀ ramadan yìí gẹ́gẹ́ fún wa olúwọba ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ wa ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra olúwa níṣẹ́ tí mo ti ní kẹ́ gbàwẹ̀ yẹn <laughs> yuridu Allahu bikumul yusra ìrọ̀rùn ni mo fẹ́ kẹ́ ẹ máa bẹ̀ ìrọ̀rùn ni mo ń wá fún yín mi ò wá nira fún yín wala yuridu bikumul usra mi ìwá tí ó níyìn la lára àwẹ̀ kò sí ìnira fún yín nira yín wá ìnira fún yín. Ummuna Aisha radiyallahu anha yìí ni pé ìyá wa ìyàwó Nabi sallallahu alaihi wasallam Aisha bint Abi Bakr Siddiqat bint Siddiq bint Siddiq arábìnrin tó ṣe pé olódodo ẹ̀dá ni ìgbà tó ń ṣàlàyé nípa ànábì sallallahu alaihi wasallam ó ní makhtira rasulullah sallallahu alaihi wasallam bi amrayn ó ní tí ọlọ́run bá bá fún ànábì ní ẹ̀ṣà ọ̀rọ̀ méjì ọlọ́run fún ní nǹkan méjì pé option lè nǹkan yìí o nǹkan méjì ni mú kan bẹ̀ fálẹ̀ ọmọ rẹ̀ illa ikhtara aysarahuma yìí tó rọrùn jù lànàbì máa mú fálẹ̀ ọmọ yìí yìí tó rọrùn lànàbì mú fún wa yẹn ni pé gbogbo ń tà ń ṣe nínú ẹ̀sẹ̀ lónìí wàláhì ń tó rọrùn ni rọmọbọ́ọ̀nù tá ń gbà yìí ohun tó rọrùn ni kò sí nira ń bẹ̀ náà ni mo ti káyà kúrán lẹ́ẹ̀kan ọlọ́run ló wọ́n fẹ́ nira fún wa ma ja'ala Allahu alaykum fi ddin min haraj ló wá ní mi sí nira síbi ẹ̀sìn fún yín ni kò sí nira níbi ọ̀rọ̀ ẹ̀sìn torí pé kí ni gbogbo ad-dararu yuzal gbogbo tó bá ti ń jẹ́ ìnira tó bá ti fẹ́ wáyé Allahu ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ni ó sì sọ fún yín pé ah, ọ̀nà tẹ́sí kù níbi ìnira rèé hmm tẹ́sí rọra ṣe níbẹ̀ kùn gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn Allahu Akbar náà tẹ́yìn bá wo at-taysiru al-islami ìrọ̀rùn tí ń bẹ níbi ẹ̀sìn yìí yóò rí pé islam rọrùn jù islam rọrùn jù gbogbo bí tó bá ti di pé wọ́n fẹ́ di ìnira fún yàn ẹ lọ ọ̀rọ̀ irun ìrun tàbá wò ọlọ́wọ́ bá pàṣẹ pé ẹ kírun bákan náà anẹ́bí sallallahu alaihi wasallam kọ́ wa bá ṣe kírun bákan náà anẹ́bí wa ń sọ pé صل قائما أو قاعدا ìwọ tó bá wá lágbára láti kí gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní òkè bóyá nítorí àwẹ̀ nítorí àmọ́tò nítorí àwẹ̀ nítorí àìsàn ó rẹ̀yàn èèyàn wá lè kírun yẹn bó ṣe yẹ kéèyàn kí anábì ni ó lè jòkókò jòkókò fi kì ó mì pé ọlọ́run ò ní sọ pé dúró tipa ẹ̀sìn Islam ṣẹ̀ríà Islam wọ́n sọ pé kò dúró tipa kéèyàn wá tàkìtì kí wọ́n wá rí lulẹ̀ rọ kí irun tó bá ṣe ràn lọ́rùn bí àlàáfíà rẹ bá ṣe rí tó bá pò bá lè dúró tó lálàáfíà yẹn lè jókòó kí so tí yẹn bá lálàáfíà ni o bóyá ìyẹn dàgbà ni àbí àlàáfíà àbí àìsàn ọlọ́kọ́ mọ́ṣá làwa ń bẹ̀. kódà tí yẹn bá dépò pé òun tó lè jókòó ìyẹn fàáìlà jẹ́ǹbìn sẹ́gbẹ́ rẹ kanlẹ̀ kó wà lórí bẹ́ẹ̀dì òyìn lè máa kírun tó wá pé pòṣíṣàn tí yẹn wà nìyẹn bí yẹn wà lọ hospital ní àbí yẹn wà nílé àbí èèyàn tó wá lágbára láti tún lè mọ́ tún ṣe bẹ́ẹ̀ lórí lórí ẹ̀ kò fẹ̀gbẹ́lélẹ̀ fọ ọ́wùmí ìmá àn anábì ni ẹ tún lè mọ́ fi àpẹẹrẹ ìyẹn ni pé ojú lèèyàn kàn máa fi kì gbogbo ìyá àwọn afá ṣàlàyé rẹ̀ kí ni mo fẹ́ lóun bí ni pé kí n fi lè rí pé Islam ẹ̀sìn tí ó rọrùn púpọ̀ jù ní ẹ wò hajj ẹ wò hajj tí ẹni tí ò bá lágbára tọ́ ilé ìsẹ̀bìlà ẹni tó wá lágbára ọlọ́run ní kọ́ lọ sí hajj kì í ṣe pé dandan kọ́ wá ní ah, à mí gbogbo yín kò yín ya o so ìsìtọ́ àdẹ́mbẹ́ so yóò túnmọ̀ bí Islam ṣe rọrùn tó wo zakat so ẹni tí o bá níye kan certain amount ó lè yọ zakat lásìkò yìí nìsín tó bá ti ní two million tó pé ọdún ẹ wo ìrọ̀rùn Islam two million tó pé ọdún ẹ̀tọ́ wà wò kílè yẹn wà yọ ọ́nbẹ̀ yẹn yọ one over forty subhanallah wà over forty nínú so eléyìí ní fi mọ bí islam ṣe rọrùn tó kọ wallahi islam yìí ṣe ẹ̀sìn ìnira kì í ṣẹ̀sìn ìnira kọ́lá anábì sallallahu alaihi wasallam tí yẹn bá fẹ́ fi ara nìyẹn níbi ẹ̀sìn anábì ó sì dínú Mu'adh bin Jabal radiyallahu anhu ìjọ kan ló ń fún àwọn èèyàn àwọn èèyàn wọn ń complain wípé mo ń pẹ́ ó máa ń pẹ́ lórí irun wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam jọ́ta ànábì rẹ̀ báyìí ànábì pè ànábì ni atakuna fatanan ya Mu'az ah ànábì ni wọ́n Mu'az ah, tó fẹ́ mọ́ dàmú àwọn èèyàn ni tó fẹ́ mọ́ fi ara ní àwọn èèyàn ni ẹ̀wọ̀n sọ bí láti mọ̀ ànábì wọn sọ wọn pé káì tó bá ń ṣe ìmáàmù rama za amma adukum nas aw iza amma adukum musalla fọ́lẹ́ yóò kọ́ fif ẹ̀rọ aṣẹ́ ní fúfú yẹ ẹ̀ o ìrọ̀rùn tí islam gbédè nìyẹn o so islam wa yìí ẹ̀sìn ìrọ̀rùn ni kò sí wàhálà kankan níbẹ̀ aláìbẹ̀ náà ni àwọ̀ tá ń gbà yìí ọlọ́ni wa man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar lùwà ní ìwọ̀n tó bá ṣe pé o bá o bá já láìsàn ọ̀rẹ́yàn nínú àsìkò ramadan àbí èèyàn ti wà ní ìrìn àjò ẹ̀wọ́ èèyàn travel ní àsìkò rọ̀mùlọ́n kódà kí ni o travel pẹ̀lú flight ìyẹn lè mọ́gbà rẹ̀ ìyẹn lè mọ́gbà rẹ̀ tó tẹ́niyàn ọ̀sẹ̀ ọlọ́run sì ní bínú sẹ́niyàn àmọ́ ènìyàn padà dà padà fa iddatun min ayyamin ukhar sàmọ́nà tó wá sọ náà pé àtẹnitọ́rẹ̀ náà tó bá lágbára wa an tasumu khairun lakum kẹsì wá gbàrún yẹn lọ́dà o àfi tipa ọba ka ìyẹn ni pé tipa yẹn bá ka kéèyàn gbà náà ni àwọn tó ṣe pé àìsàn wọn díẹ̀dẹ̀ díẹ̀ ni wọ́n rí manage wọ́n lè lògùn nísàrè tí ó fi dì sínú wa an tasumu khayrun lakum ẹni tó yẹ kó fẹ́ lọ sí travelling tó wà pé kò ní nìyẹn la wa an tasumu khayrun lakum kí wọ́n gbàwẹ̀ yẹn olúwa ní òun ni ó dára kí la fẹ́ fààyàn níbí òun náà ni pé kárí pé Islam tá à ń ṣe yìí ẹ̀sìn rọrùn ní òkun kálukú dúpẹ́ fún ọlọ́wọ́ wa níbi ètò àdínà yóò sọ̀rọ̀ ọ̀nà tí afẹ́ gbígbà nínú ramubọ́ọ̀nù yìí òun náà ni pé alhukuk àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ náà ni afẹ́ gbéyẹ̀wò àwọn nǹkan tó ń pè ní alhukuk tó bá ní alhukuk ó jẹ́ jẹ́mọ̀ haq haq náà ni الأشياء الواجبة على الإنسان أداؤها تجاه غيره هنا نعم قطش يقول جدا دا kíyàn ó ṣe fẹ́lòmíì tó ṣe pé yẹ̀ntàwérò ahadun minal akhar ẹnìkan mọ̀ retí ẹ̀ lọ́dọ̀ ẹnìkejì inú rò sì ní dùn yóò mọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tí yóò bá ṣe fẹ́ nìyẹn wọn là ń pè ní alàṣekù tó ṣekùkù yìí yẹn ni pé ẹ̀tọ́ ní ẹ̀tọ́ là àwọn Yorùbá tó máa pè ní ojúṣe alahaq hukuku náà ní ń jẹ́bẹ̀ àwọn ojúṣe àwọn ẹ̀tọ́ àwọn ìwọ̀ tó léyìí náà ni mo fẹ́ gbéyẹ̀wò nínú Ramadan yìí àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ mẹ́niyàn wọ́n àpọ̀rọ̀ abẹ́rẹ́ látòrí ẹ̀tọ́ káwọn ẹjẹ́ kí n wọ akínká àdéṣe àwọn àti ẹni tí anabi sallallahu alayhi wa sallam tí ó fi ṣe ọmọ ìyá rẹ̀ ní Madina gbà tí ẹlẹgbẹ́ ti pínpín àti ní Salman Faris láti mọ̀ pé òun kì í ṣe lárúbáwá nù ara Persia ni ọmọ Faris ni ó wá ṣe hijira pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ sí Madina gbà wọ́n dé Madina anabi fi òun àti Abu Darda ní kí wọ́n jọ wà papọ̀ Abu so Abu Darda wọ́n á jẹ́ nìkan tó ṣe pé ó nífẹ̀ẹ́ sí ẹ̀sìn gan-an ó ṣẹ̀sìn lọ́sàn-án àwẹ̀ Quran lóru náfìlà Quran ìbáàdà oríṣiríṣi ah, ìyàwó àbúdàrdà òun ló wà lọ́lẹ̀ ẹjọ́ rẹ̀ sun ọ̀rẹ́ rẹ̀ ọmọ ìyá rẹ̀ tí ànábì ṣe tí ń jẹ́ Salman wípé nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí nǹkan Ah, Salman wa bá nílé ọwá ní jíkin wá sùn lọ́dọ̀ rẹ̀ òun náà wá tún rí bí ṣe ń ṣe lóòótọ́ àgbà ah, tó wáyá ni Salman wa pè sí pé ìwọ ìwọ ìwọ Abu Darda inna li nafsika alayka haqqan ah, ẹ̀mí rẹ̀ ọmọ ní ẹ̀tọ́ o ẹ̀mí rẹ̀ ní ẹ̀tọ́ inna nafsika alayka haqqan yẹn pé haqq wa li rabbika haqqan. olúwọba rẹ̀ náà ní ẹ̀tọ́ tí ma gbà lọ́wọ́ o wọ̀lẹ̀ bọ́ ìsìkà alayka haqqan kọ́dà àlejò rẹ òun náà ní ẹ̀tọ́ tí ó gbà ní ọwọ́ rẹ nígbà tí ẹ bá lálejò ó lẹ́tọ̀ tó yẹn fún wọ̀lẹ̀ àwọn ará ìyàwó ọmọ lẹ́tọ̀ tí wọ́n gbà lọ́wọ́ o bàtà nàbí sọ ẹtí Salman tó sọ̀rọ̀ yìí fún Abu Darda Abu Darda ni pé àà ah, ah. ọ̀dà ọ̀rọ̀ yìí jíkà lọ kó bá nàbí sallallahu alaihi wasallam wọ́n kọ́rọ̀ yìí lọ́dọ̀ ànàbí kàtọ́ lọ́dọ̀ ànàbí fa'ata ya Rasulullah fadhakara dhalika lahu wọ́n wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ànàbí ànàbí wa ni àà sadaqa ẹ̀tọ́ ànábì sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ àwọn òbí ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà ẹ̀rí ẹ̀tọ́ àwọn ọmọ wa ẹ̀tọ́ àwọn ìyàwó wa àwọn ṣùkúkù yìí náà ni a fẹ́ gbéyẹ̀wò nínú àdínà yusrun nínú Ramadan yìí tó abẹ́olúwọba kí ọmọṣàṣe ní ìrọ̀rùn ah, pẹ̀lú ògùn ọlọ́wọ́n àsìkò tí mo ń ṣe yìí náà ni yóò máa wáyé ní gbogbo ojoojúmọ́ tó fi dènà Ramadan tó fi dènà Ramadan so ẹ̀tọ́ tó jẹ́ àkọ́kọ́ ẹ̀tọ́ ẹ̀rí pé náà ni anabi sallallahu alayhi wa sallam gbà tí ó gbé Mu'adh sí ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ pẹ̀lú anabi ogun kẹ́tẹ́kẹ́tẹ́ anabi tó wá tó gbé Mu'adh sí ẹ̀yìn anabi wá ní. ya mu'az anabi ni wa mu'az riwaya gbuwa kan nabi pile meta atadri ma haqqu llahi ala al-ibad yani bai haqqu talabe sonani oni wa mu'az njo mo eto ti olohun ma gba lowo eru re to meto to lo ma gba leru re ah wa ma haqqu al-ibad ala allah kinni ní tí olúwa máa ṣe fún tó jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́run ló ń ṣe fọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni pé tó ń jẹ́ ojúṣe tọ́mọ ènìyàn àbí ẹ̀san tọ́mọ ènìyàn gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ah, mọ́ọ́bù ni Allahu wa rasuluhu a'lam ó ní ọlọ́run àtòjíṣẹ́ náà lọ́mọ o èmi ọmọ ẹ̀tọ́ yẹn o so ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ànábì tó fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àwọn méjì wọn jọ wà pẹ̀lú ara wọn so àbí ìdìnnìlá so fún ẹgbẹ́ mo ṣàlàyé so a tún pàdé ní ọ̀la ní agogo márùn pẹ̀lú ògùn ọlọ́run lórí ètò àdéhùn yóò sọ̀rọ̀ so adọ́lọ́run ní ìparí ètò yìí ẹni tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí ọlọ́run kí wọ́n tú àṣírí rẹ̀ kọ́lọ́run kó ṣe àlékún dáadáa fún kó bọ́ àṣírí rẹ̀ gbọ́ àwọn mùsùlùmí náà kọ́lọ́run kí ó bọ́ àṣírí wa kó ṣe àlékún dáadáa fún àwọn àwọn tí a bá fẹ́ tún ṣe onígbọ̀wọ́ kákan sí mi lórí nọ́mbà zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine so a máa tó gba àwọn ìbéèrè tí a bá ń bá ètò lọ ìwà máa ń kí a má bínú ní òní pẹ̀lú ògo ọlọ́run ọba so tó bá di ní ọ̀la àbí ní àwọn ọjọ́ mi so a máa fi ààyè ìbéèrè kalẹ̀ sí abẹ́ náà kí ó fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kòńgẹ́ so Abdulfatah Sarumi òun ni kó subhanaka Allahumma wa bihamdika Allah an la anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.